إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته لكفون لواوا جريت وقششو الله ترى عليكم كي يفوج محمد عليه الصلاة والسلام إليني ترى معارج القبول بشرح سلم الوسود للحافظ الإمام حافظ بن أحمد الحكمي عليه رحمة الله نبتي الدين بترى الموعي أناني أول شاوري بمتى شي وطن برسي صلايه وناني وذاك ناج من عذاب النار فلبني وني وبعد هذا رسله قد ارسل لهم وبالحق الكتاب انزل لكي بذا العهد يذكروهم وينذروهم ويبشروهم كي يكون حجة للناس بل لله على حجة عز وجل فمن يصدقهم بلا شقاق فقد وفى بذلك الميثاق واني وذاك ناج من عذاب النار وذاك الوارث عقب الدار ومن بهم وبالكتاب كذبا ولازم الإعراض عنه والإبا فذاك ناقض كلا العهدين فذاك ناقض كلا العهدين مستوجب للخزي في الدارين àwọn ṣe orin wọ̀nyí òun náà ni olùmọ̀wá tí wọ́n fi ṣàlàyé àdéhùn tí ó wà lọ́rùn mànábì ádámà tí ó sì jábọ̀ rẹ̀ àdéhùn tó gbé ọ̀rọ̀ ti lọ lórí àdéhùn tọmọ ènìyàn bá wáyé àdéhùn ẹlẹ́ẹ̀kejì òun náà ni nígbà tí àwọn òjíṣẹ́ ti bá ń jíṣẹ́ láti fi ẹ̀rí rinlẹ̀ ẹ̀rí jẹ́mi èso àdéhùn eléyìí òun náà mọ̀ papọ̀ mọ́ àdéhùn tọmọ ènìyàn bá bọ̀ tí ń bá bọ̀ láti ọ̀dọ̀ láti láti láti ìgbà tó ti délé ayé àdéhùn àwọn òjíṣẹ́ yìí ń lòlùmọ́ wá wá mú àwọn <clears throat> oríṣiríṣi ẹ̀rí wá nínú alukur'an ìpè ọlọ́wọ́n bá ní inna wàhálà ilayka kama wàhálà ila nuhin wan nabiyina min ba'di وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما وقال تعالى لنبيه صلى الله عليه وسلم قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم وقال تعالى إنا أرسلناك شاهدا ومبشرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا وقال تعالى له إن أنت إلا نذير وقال تعالى قل إنما أعدكم بواحدة أن تقوموا لله مثنى وفرادا ثم تتفكروا ما بصاحبكم من جن إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد وقال تعالى فاتقوا النار التي وقودها الناس والحجارة أحدت الكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار هو أرشد الشيعة tó wà nínú oríṣiríṣi ààyè nínú alukur'an ṣolúwa tí wọ́n fi ń ṣàlàyé kókó táwọn òjíṣẹ́ ọlọ́run táwọn àṣeláyé àti iṣẹ́ tí ọlọ́run bá gbélé wọn lọ́wọ́ táwọn á jẹ́ òun náà ni láti máa kìlọ̀ fún ọmọ ènìyàn láti jìnnà sí tọ́lọ́wọ̀n ọba ọ̀fẹ́ àti láti wá fún àwọn ẹni rí ní ròdùnú láyé bí ìpẹ́ni bá ṣe èrè èrè ń jẹ́ rẹ̀ rí ẹjọ́ bá kún rí tó gbẹ́sẹ̀ sẹ́yìn ààbọ̀ rẹ̀ rí iṣẹ́ àwọn ànábì ọlọ́run ọba yìí àtàwọn òjíṣẹ́ yìí kó má bàa sí àwíjàre fún ọmọ ènìyàn níjọ́ àlùkìyàmà náà ni ẹ̀rí olùmọ́wá ní ilẹ̀ ńlá yẹ kó nà sí àlọ́ lọ́ọ́ hujjatun ba'da ar-rusul wọ́n tún mú ẹ̀rí mi wá wípé ọlọ́run bá ní kul falillahi al-hujjatu al-baligha ẹ̀rí àwíjàre èyí tó ga jù tọ́lọ́run ọba ni ọmọ ènìyàn ò lè rí ẹ́skíìlì wí níwájú olúwa ìjọ kìámà lẹ́yìn ìgbà tó ti ráwọn òjíṣẹ́ lẹ́yìn ìgbà tó ti sọ tírà rẹ̀ kalẹ̀ àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ kó lè máa jẹ́rìí jẹ́mi sóni olúwa ni ó wá ní àwíjàre èyí tó ga jù lórí ẹ̀dá tán olùmọ́wá ní famayes lóko hom gbogbo ẹni tó bá wá gba àwọn òjíṣẹ́ gbọ́ bílá ṣe kọ́ kín tí ò yapa wọn tí ó pè wọ́n nírọ́ fàkọ̀dé wá fá bílá àlìkàlùmẹ̀ta irú ẹni bẹ́ẹ̀ òun ló ti pé àdéhùn àdéhùn tí ọlọ́run ọba tó gbé lórí ọmọ ènìyàn ìpè kílẹ̀ máa ṣe gbogbo ẹni tó bá wá tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run tí ò yapa wọn tí ò pè wọ́n nírọ́ òun ló pé àdéhùn o àfàwọn ni wàhálàhí humul qalil mina thaqalain àwọn tá a wí nínú àlìjáná àtọmọ ènìyàn ìyẹn díẹ̀ báyìí náà ni o òye pọ̀ walakin hum al-ghalibuna al-mansuruna fi dunya ṣùgbọ́n àwọn tá a wí àwọn náà lọ mọ ogun ọlọ́run àwọn ni wọ́n sì lékè àwọn lẹni tọ́rọ̀ wọn bá sì máa ń ràn ṣe àwọn lẹni àrànṣe láyé wa hizbuhu al-muflihuna al-faizuna fil akhirah àwọn náà sì ní ìjọ tí wọ́n jèrè àwọn náà ní ìjọ tí ó jèrè tí wọ́n lékè lálùkìyàmà irú àwọn ẹni wọ̀nyí àwọn ni olùmọ́wọ́ wa ní fàdákà nájín min àzáàbí náà àwọn eléyìí ni wọ́n là kúrò níbi ìyà ọlọ́run wọ́n là níbi ìyà náà ìdílámù yára tẹ́kí bẹ́ àtibábà dòkúlì ha ní màṣíyàtìlá wàtẹ́kìdìbì rùsùlì kàmàrtẹ́kàbà dàríkà min xalqi man wọ́n ní ntọ́fà òun ni pé gbogbo àwọn tó lè kó báyẹn tẹ̀yìn ò fi tọ́ sí yá nínú ẹ̀ṣẹ̀ àti kó pe àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ní ọ̀rọ̀ àwọn eléyìí wọ́n jìnnà sí gẹ́gẹ́ bí àwọn àmì báwọn ṣe lọ kó sí ẹ̀rí wọ́n ní àwọn ẹni rí àwọn ni wàdálìkà lùwà rí fi rọ́pò bá dà àwọn ni wọ́n jèrè ìgbẹ̀yìn wọ̀hí àlùjẹ́nàtú lè fẹ́ ìlì yìí. أسبابها التي أمر الله أمره الله عز وجل بها من الوفاء بعهد الله وميثاقه ونتوري pé ẹni gbogbo tí ó jẹ́ sábà bíi téèyàn fi rí àdéhùn ọlọ́run ọba tó pèsè kalẹ̀ fáwọn ẹni rí òun ni wọ́n ṣe ọ̀kútù rèyí àwọn tẹ́ra rẹ̀ wọ̀lá amẹ́lí bìjẹ́mí ìtọ́ àti ìhì tabaraka wa ta'ala. wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú títẹ̀lé olúwa subhanahu wa ta'ala. gbogbo ìtí olùmọ̀ wa tí wọ́n fẹ́ ká mọ̀ níbi ọ̀rọ̀ yìí òun náà ni àlékún àlàyé nínú alukur'an àti nínú sunna òjíṣẹ́ ńlá muhammad aleyhi salatu wa salam nípa pé ìtọ́lọ́wọ́n bá torí ẹ̀gbọ́n àwọn òjíṣẹ́ dìde ó lè máa tún jẹ́ ẹ̀rí jẹ́mẹ̀só lórí ọmọ ànábì ádámà ni o ìjọ alkiyama àti wípé ká wá kìlọ̀ fọmọ ènìyàn láyé ní ó ṣe èyí tí ó fi jèrè àti èyí tí ó ṣe tí ó fi kàbùkù dọ́dọ̀ ọlọ́run kó lè ṣe ní tí ó fi jèrè kó lè jìnnà sí ní tí ó fi kan ẹ̀tẹ́ àti àbùkù níwájú olúwa wọ́n tún wá pàápọ̀ gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tó ṣíwájú náà wípé àdéhùn tọ́mi nìyẹn ń gbé bọ̀ láti inú láti inú oyún láti gbà tí ó ti dáyé àdéhùn yìí ó ṣe déédéé pẹ̀lú àdéhùn tí àwọn òjíṣẹ́ náà ń pèpè pé. pé ẹ má gbàgbé àdéhùn kù lẹ́yìn o ọmọ ènìyàn bá tiẹ̀ gbàgbé èyí táwọn òjíṣẹ́ ń kìlọ̀ ó ti tó fọ́ọ̀mù ènìyàn láti rántí òun gan sì ní ó jẹ́ olórí jù torí pé ẹsẹ̀nsì àwọn òjíṣẹ́ láti wá sàlàyé ntọ́lọ́wọ́n ọba fẹ́ ìsáàṣe láfìrí ọ̀nà ọlọ́run àti èyí tá a ó fi kàbùkù téèyàn lè ṣe ní tí ọlọ́run ọba fẹ́ kó sì jìnnà sí ntọ́lọ́wọ́n ọba ò gbogbo eléyìí òun náà ni olùmọ̀wà látọ̀ kó ẹ̀rí wá bámbám nínú al-Qur'an orí ọ̀dà Allah subhana bíbá iná ni a tún dúró lẹ́yìn. ó kù ìran ẹlẹ́ẹ̀kejì nínú ẹni tó bá kọ̀ ẹ̀rí tó lùmọ̀wá ni wa man bihim wa bil kitabi kadhaba wa lazama al-i'rada anhu wal-iba fadhaka naqidun. كلا العهدين مستوجب للخزي في الدار إلي أشعر مجيجي أوناني أما في ماريا قري بإذن الله تعالى والله تعالى على وأعلم اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وارزقنا علما تنفعنا به اللهم اهدنا وسددنا ووفقنا لما تحب وترضى اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك